akíyín káàbọ̀ sórí ètò ọ̀rọ̀ ètò yín àlìdáyà Ramadan lecture níbi tẹ́sí máa gbóná àwọn àgbọ̀yé ẹ̀sìn látẹnu Fadilatu Sheikh Kamarudin Yunus Akorede àfihàn ọ̀làwọ̀ tá a lọ rà áwọ̀ ẹ ká tẹ́tí gbọ́ ètò tèmi kọ́lọ́mọba Allah àkójọ ṣe wá láǹfààní bisimilahi falyatafaddal mashkura. ọba haúsá kan ó ní ọmọ ó ní ọmọ ní yunifásitì kan nílẹ̀ haúsá ọmọ yẹn ti fẹ́ parí ọmọ àtọmọ yẹn wọ́n sọ̀rọ̀ bí alẹ́ àná lọ́ba ní ilé yàtúbà lọ́bà fún bàbá àfáà lọ́wà yìí wọ́n ní ọmọ yìí lágbájá kò jí láàrọ̀ yìí bàbá yẹn ní ẹmà tó lọ àwọn mss wọ́n fi mọ́tò mss gbé lọ sí ilé bàbá ti sàlọ̀wọ́lá ó sàlọ̀wọ́lá ó sì lọ́wà ní ọmọ pẹ́lẹ̀ ó ní ọya ẹ wẹ̀ ọlọ́run ti wẹ̀ ẹ̀tẹ̀ síwájú bàbá ló kírun sí nǹkan ó ní ọlọ́run akbar nígbà tó ní aláwọ̀ agbọ́nù rẹ̀ kí náà kọ́kọ́ tó dẹ̀ lẹ́nu alhamdulillah ládàbù bá ti pa ọ́ sọ pé alhamdulillah tó olú ìgbàgbọ́ òdodo òun nírò tó pọ̀ mọ̀ yí àánú ló fi ṣe fún ọmọ àṣìṣẹ́nà ọ̀gọ́dà dìgbà ẹ máa ru èrò tó dáa pẹ̀lú ọlọ́run ọba yín tó bá da yín wò torí wà gbogbo àbí yọ̀ọ̀dà yín ó ti fi àánú rẹ̀ sábẹ̀ rẹ̀ fún yín tẹ́yìn òṣèkí tẹ́yàn ọmọ ẹ̀yọ́mà yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run bá ti fún ọ ní sòórò àṣírí òtún sọ́lọ̀ lọ́wọ́ tọ́ọ̀ bá ti lọ́dọ̀ ọba aláwọ̀ tọ́ọ̀ dá bá tó sògùn tọ́ọ̀ lọ́dọ̀ ìwádìí lọ́dọ̀ àwọn èèyàn pé mi wo ta ló ṣe mí ta lọ́ wà mí díẹ̀ àwọn ah ìtì ìṣẹ̀lẹ̀ yẹn tó ṣẹlẹ̀ yẹn ni ti قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tó wà sánmà àtàwọn tó wà lẹ́yìn ilẹ̀ wọn máa ń kọ̀kọ̀ lẹ́yìn àlá nìkan innamal ghaibu lillah ọlọ́wọ́n ní kọ̀kọ̀ tọ́lọ́ nìkan níta irú ọlọ́wọ́n yóò gbà wọ́n tọ́wọ́ tọ́lọ́ ní owó sẹ́ àdúgbò tó ń pariwo ọlọ́run káàkiri àdúgbò sẹ́ ẹ̀yin ọ̀gbọ́n pé ìkẹ́wà ìṣẹ̀lẹ̀ sí mi ẹ̀yin ọ̀gbọ́n ilé ọlọ́run ọba aláàtó gbé sẹ́ni lọ fún tọgbà láti tọ pamọ́ abẹ sẹ́lẹ̀ kẹ́kọ̀ọ́ ọmọ dúdú kíní ẹni kẹ́kọ̀ọ́ ọmọ sí lọ ẹni kẹ́kọ̀ọ́ gbọ́ òbí ma oyé ọgbàlú ìyàwó ẹ ọ sọ fẹ́lẹ̀ kan ẹ mà pé oore tọ́lọ̀ ń ṣe fún wa ó ju àdáwò tọ́lọ̀ ń fi kàn wá lọ sẹ́yìn mọ̀ bẹ́ẹ̀ oore tọ́lọ̀ ọba àlá ó ní wọ́n asibagà àlékùn ní àmọ́hùn zọ́hìrì ọlọ́run bá ní mo fi ìkẹ́ mi mò yín dárú nínú àwọn àánú tí mo ṣe fún yín èyí tẹ́ rí àti tẹ́ rí sọwárí tó rí gangan ó ní wàyí ta ó dùn ní ìmọ̀sànlá látàn ṣòwà sọwárí kọ́ máa kàyí tó rí ó lè kàtán kátó wá pé tó rí ọlọ́run wá fàdá ọkàn ọwà sọ pé alhamdulillah àti bábù lè fi láìsí àpù tó bádá bàbá ti dánú yàn wọ́n ní nǹkan méjì ní máa ń fa ọmọ ya àdáwò jálù ọ iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ ìyàwó rẹ̀ gbọ́rọ̀ ọ̀nà lé mọ́ ọkọ rẹ̀ òsì dáadáa sí ọmọ ó kó fáwọn èèyàn gbó lọ ọpàwójọ pàwójọ pàwójọ ọfẹ́ fẹ́ lálẹ̀ orílẹ̀ ẹ́ ogbówó fún wọn lẹ́yìn tó gbó fún wọn tán orílẹ̀ mọ́ wọ́n ní dáadáa wọ́n bá ti jálù rẹ̀ dá wọ́n ní káwọ́ asọ́nà sí ìdíkò ti ṣe ọlọ́ ọmọ ìyá mi ọ̀pọ̀lọpọ̀ àdáwò tó bẹ́ẹ̀ nìkan ọ̀kan wa ó ti wà ní kádàrá wa bí kí ni sábà bí ẹ̀jẹ̀ máa ẹ̀ṣẹ̀ èèyàn máa ń sẹ́ pẹ̀lú kẹ́lìmà gbólóhùn ẹyọ kan péré kẹ́lìmà kéèyàn ní àbúrúsọ ìgbàdùnà ìyàwó ní sọ̀rọ̀ yẹn kẹ́lìmà kan tọ́sọ̀ yẹn ọlọ́wọ́ ti máa lọ rẹ̀ rú torí ọ̀gá rẹ̀ yìí máa sọ̀rọ̀ yẹn kẹ́yìn náà sọ pé wọ́ wọ́n arábìnrin máa ti bèèrè pa ilé ó ti bèèrè pa lóòótọ́ ọ̀rọ̀ ló ti máa dàrú àgbọ̀nọ́bọ̀ ni máa sùn ìjọ gbẹ̀rù lẹ́bọ̀ wọ́n bá ń sun ọdún àjọbọ ọdún àdábọ ó ní problem ah ó ní problem o ọ̀tọ̀ ní pé wọ́n kọlu àwọn ẹ̀dá ọlọ́ ọ̀tọ̀ ní pé wọ́n kọlu ọlọ́ tí bá kọlu àwọn ẹ̀dá ọlọ́run ọlọ́run lè jẹ wọ́n pa kí wọ́n má gbẹ̀sán àmọ́ tí ìbá kọlu ọlọ́run bọ́ọ̀ bá ti ń ṣẹbọ àdábọ ni àjọbọ ni ọ̀rọ̀ rẹ̀ gbẹ̀ dídà ẹwọ ànábì inú àrẹ́sà lọ́sọ̀lá kí ní sọ bá àwọn àjọ rẹ̀ ó ní pàpólítùs tẹ́kì sí rúrọ̀ bọ́kù ẹ túbákù mi ẹbọ iná òkádá tọ́wọ́ ní sọ́yìn ìjọ ìrìsí ní sàmà àlékún mìdìrára yóò máa rọ̀jò òyìnbó nínú kùnfẹ́ wà yóò sì máa fún yín lówó ọba ní ìlú yóò máa fún yín láwọn mọ́tọ́dá ẹjá lákùn jẹ̀nàbì oko da ẹjá lákùn àdáhárá yóò fún yín láwọn odò tí

tó bá ti sìnà tó bá ti lọ sókè báyìí ó sì wọlé tó ti mú fọwọ́ nínú ayé rẹ̀ ó sì lẹ́yìn padà ó ní 10 million lọ́wọ́ ó sì jẹ́ gbèsè 100 million àwọn ọmọ ìgbó bẹ̀rẹ̀ si ṣìnà máa ń fa àdáwò fún yàn ní máa ń fa akọ ọpọ ọmọ ọlọ́mọ nígbà ọba fún yàn lórí tọ́tọ́ lọ lè ṣẹ́ tí wọ́n pa lẹ́yìn náà owó èlé òun náà máa ń fa àdáwò fún yàn ọlọ́run ní ọwọ́ lọ fẹ́ owó ìdèsí business ọwọ́ lọ rádà ọmọ bẹ́ ọlọ́run ní wọn bọ jagun wọ́n yìí làmùtọ̀ fàálù bá àdánù bí hàdìdì mìlàlá ọlọ́run tẹ̀ bá ní stop kẹyìn gba owó èlé yìí sì jà ológun ọlọ́run lọ jà ológun ọwọ́ lọ ń kọ́ ní àwọn ramọ́tò oníwọ̀n dáko ìwọ̀n kọ́kọ́ pé gbogbo ẹ̀ pátápátá òfò ni. bàbá àti ìyá rẹ̀ sunkún ọ̀sán tí wọ́n ẹ̀yìn mẹ́jọ ni ìyáyé ò lè rìn dáadáa má nítorí abẹ́ ama tó ṣe ẹ̀yọ́ miami ìyá náà wà lè rìn dáadáa má kọ̀ wá sẹ́nìkan tó rògùn fún mẹ́ méjèjọ ẹwà ní sẹ́yìn ọ̀lọ́ dédé ẹgbọ́ bàbá yín lékún ẹwà láyé ń sẹ́yìn ayé kí ń sẹ́yìn ìwọ́n lọ sí rẹ̀ gbogbo àwọn ẹ̀sẹ̀ ńláńlá gbàǹgbàǹgbà a máa bá àyàmá bèèrè àjíjì lọ́dọ̀ ọlọ́run ọlọ́run wá máa aṣọ ọbákan mi mọ̀síbà ọlọ́run gbogbo mọ̀síbà tó bá bá yín fàdí máa kásàbà sí àìdí ikú ẹ̀yin náà lẹ́fọ́ ara yín fa o ẹ̀yin lẹ́ṣẹ̀ mo fi wá dán yín wò ọ̀yá fún akẹ́bẹ́ kí wá ṣe gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yín náà ni mo fi dán

ẹ̀yọ́ màá yára àwọn ànábì ọlọ́run ọba sọ̀rọ̀ pé àwọn èso ẹlọ́run àbí màásùmù ni wọ́n ọlọ́run sọ wọn kí ló dé táwọn náà wá rájọ́wó ọlọ́run fẹ́ fàdánwò yẹn ọfẹ́ fi gbé wọn ga sí ipò tí wọ́n sí pé ipò yẹn ó pọ̀ ó sì gùn ó sì pọ̀ lọ́dọ̀ ọlọ́run nítorí ọmọ bèèrè pé akílà náà yóò bá sí lóbẹ̀rẹ̀ tó náà ṣẹ́ni kílà náà lóbẹ̀rẹ̀ mo ṣe tó tó náà bí àwọn ọ̀sẹ̀ náà ìwọ́n náà lè má ṣẹlọ kọ́lọ̀ ó sì dàn ó bẹ́ẹ̀ náà fẹ́ẹ̀sì ẹni eré ẹni ọlọ́run ẹgbẹ́ bó ṣe kò sí wa tí í sì gbìyànjú lérí dáwà lérí ẹ̀sìn lérí ìbáadà kò lẹ́sùn lóru yóò mọ̀ ìgbà rẹ̀ lọ́sàn síbẹ̀síbẹ̀ ọlọ́run ti dà ó wọ́n ní tọ́lọ̀ bá ti dáyà ẹrú tọ́bá jẹ́ pé ipò kan bẹ níwájú ọlọ́run ọba tọ́lọ́run ọba aláàfẹ́ kó débẹ̀ lámùyẹ̀ pẹ̀lú ha kọ̀wátì débẹ̀ bẹ̀ ámàlì yìí pẹ̀lú àwọn ṣẹ́ tó ṣe láyé òṣìṣẹ́ àmọ́pò yẹn sì wà bẹ̀ kọ̀wátì débẹ̀ pẹ̀lú àwọn ṣẹ́ tó ṣe ètùtà láwọ láwọ bí jẹ́sà bí ọlọ́run wa dá wò nínú ara rẹ̀ yọ́fà rẹ̀ ṣe ló fi jẹ́ pé ó kéré nínú bí kánsà bí ọ́sà ẹ máa wò bí ah, kí ni bàbá wá ṣe kọ́ lọ́mọ yìí tọ́ba ní pé ẹni ìbáni lóòótọ́ bá ṣe ro ọlọ́pàá aláàfẹ́ gbé e lépò kan tọ́jẹ́ pé kò débẹ̀ pẹ̀lú gbogbo iṣẹ́ tó ṣe kí ni tó ṣe yẹn ànábì náà wọ́n dáwò nínú ara rẹ̀ àwọn òfin máa rí àlúkọ́ dáwò nínú dúkìá rẹ̀ àwọn òfin wádà rí àlúkọ́ dáwò lára ọmọ tó bí tọ́bọ̀ wá sí sùúrù ọlọ́pàá sí wá fi sùúrù yẹn yóò wá fi gbé e dé kò sí nínú àdìjẹ́ náà ló ti jẹ́ pé márùn-ún èrò tí ọ̀dá sọ́lọ̀ nínú kọ́lọ̀ ọba aláàkó fi gbẹ̀sán lára rẹ nítorí pé tí ọba lè ti gbẹ̀sán lára rẹ ṣe lédè ẹ̀sẹ̀ tó ṣe tọ́bá mọ ìyà rẹ sóhun òun tún lé o tòun yẹn lé o iná àríkìyàmà wọ́n ní one over seventy ní iná ilé ayé nínú iná àríkìyàmà ìdá kan nínú seventy iná gbogbo tó wà ní ayé nínú lọ́tọ̀ wà nínú jahannam ìjọ àríkìyàmà tó ti pé tí ọlọ́wọ́ bá aláàbá dán òun pẹ̀lú ẹ̀ṣẹ̀ tó ṣe ọmọ dúpẹ́ ní pé mo dúpẹ́ tó fún mi láláwo mo dúpẹ́ tó bá mi wí o owó lọ́wọ́ bá aláàgbà lọ́wọ́ ẹlòmíì tó fi súnmọ́ lọ́wọ́ ọlọ́wọ́ bá gbowó kò ní súnmọ́ torí kó lè bá dé ipò tàbẹ́ kó ṣe kí ni tàbẹ́ kó dé ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sùn wa anábì àdìtọ̀rọ̀ àmọ́ tọ́lọ̀ bá fi pààyàn sí wọ́n ní kọ́ ọmọ pé ẹ̀sàn rẹ̀ ó pọ̀ wọ́n iná láàá ìdá àhábà ọmọ ìbùtẹ̀lẹ̀ àrùn tọ́lọ̀ bá wá fẹ́ràn àwọn ìjọ kan ọlọ́wọ́n bá lọ́ọ̀tẹ̀ wọn tọ́lọ̀ bá ti fẹ́ràn rẹ̀ yọ̀dọ̀ ọ̀ tọ́lọ̀ bá aláàbá ti fẹ́ràn rẹ̀ yọ̀dọ̀ ọ̀ nínú kọjọ́ àwọn torí kọ́ fẹ́ pẹ̀sẹ̀ rẹ̀ àbí ní àti àdáwò àárẹ̀ méjì náà ni àdáwò olúṣẹ̀mí àti àdáwò kíni àdáwò ààrẹ àdáwò tó wà ní láìfẹ́ àti àdáwò tó wà ní bọ́jì rẹ̀ méjèèjì yàtọ̀ síra wọn ọ̀kan tẹ́ ojú rí ọkàn òṣè bí ojú rí wọ́n bá rí ọ̀sẹ̀ àmọ̀ pé ọyọ̀ wọ́n bá ní káńsà àmọ̀ kò ní wọ́n bá ní ibà àmọ̀ kò ní àmọ́ tí ọba ní èròkèrò tí mú ìyàbọ̀ sí kànga ẹni tààrẹ̀ ẹ̀dẹ́ báyìí àrẹ̀ jọlọ̀ yọ́lẹ̀ màlọ́sọ̀ọ́sẹ́ a ní òun lọ sí ọ̀kan yìí kí lọ́lọ́ lè ṣe ayé ti sóhun tí ọ̀nà pé nǹkan ò sí lára àmọ́ àárẹ̀ kan bẹ nínú gíní nínú ọkàn rẹ̀ ẹ̀yọ́ màyá mi alákọ̀ọ́kọ́ nínú àdáwò òun ní kókòrò ní mo ti fọ́lẹ̀ kan oníkẹyìn mọ́tẹ̀ a yìí ń sábíọ́ mọ́jì máa fẹ́bọ mọ́jì di kèfèrí ẹlẹ́ẹ̀kejì òun náà ní oṣù ọlọ́pọ̀ oṣù tàwa o gbogbo ọ̀pọ̀lọpọ̀ pé àwọn tí ọ̀dá mọ́ra ilé ní jama kí lọ́fà jama oṣù ní o wọ́n fẹ́ yàwó kẹni wọ́n fẹ́ yàwó kejì ìjọba jẹ́ láńtó oṣù sọ̀kalẹ̀ ní èyí tó fẹ́ yàwó ilé gan tí ń gbádùn tí ń jẹun tó fẹ́ ó ti mọ̀ pé wọ́n bá takọ wọ́n bá sì sàgbàjá kí lọ́wọ́ padà dé ẹgbẹ́ ọmọdé àwọn aláàrẹ̀ tó ń padà léyìí àmọ́ tí irí ń tọ́fẹ́ ń jẹ tọ́fẹ́ yóò ní ọwọ́ oh, ọba ọ̀fẹ́ mẹ́ta láti ẹgbẹ́ ọmọ gbádùn bí ọlọ́mọta yìí yóò sì kú nínú sẹ́lẹ̀ ní kọkà wọn ànẹ́bí àwọn asájọ ọlọ́run kí làbáyọ lérí tí ìbá jẹ́ kéferì òun àmì lè tẹ̀síwájú jù báyìí lọ lénìí lórí ètò ètò yín àlìdáyà islamic ramadan program tẹnu fàdílà tó sheik kamaldin yunus akorede hafiza ulawu ta'ala warau títí tá a ti fi pàdé àkírà wa ń pè wa rahmatullahi wa barakatuh.